اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọ́n nkọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على نبيه الأمين سيد الأولين والآخرين وخاتم الأنبياء والمرسلين وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọ̀pọ̀ ni fún ọlọ́run ọba wa subhanahu wa ta'ala láti ìbẹ̀rẹ̀ dé òpin lórí àwọn oore ọlọ́kan òjọ̀kan tó ṣe fún kó wá wa ramadan ọdún mi òun náà ni ń bẹnu ètò ọlọ́run pé kó wá wa ó bá ọ láyé 2023 abẹ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó mọ́ ṣàjẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ramadan ọdún láyé bákan náà àtún kí àwọn olólùfẹ́ hadiyo nabi ìmọ̀nà anábùwà muhammad sallallahu alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ nípa àwọn ìkúnlọ́wọ́ àti ṣàfihàn ìfẹ́ nípa bí ọlọ́run ní ká mọ gbádùn ètò yìí látara pé a fẹ́ òdodo àti ìtẹ̀lé súnà anábùwà muhammad sallallahu alayhi wa sallam abẹ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala àtàwọn àtẹ̀yìn kọ́lọ́mọ́ṣàjẹ́ abára wa ní àlùjẹ́nà ilé ìdẹ̀ra bákan náà àtúnbẹ lọ́wọ́ ọba fún gbogbo àwọn tí wọ́n àyẹ̀wọ̀n ògbò lẹ́ni tí wọ́n ń ran ètò yìí lọ́wọ́ nínú àwọn tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tàbí ń ṣe sábà bí mímọ́ gbọ́ ohun wa lórí afẹ́fẹ́ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kí wọ́n ṣàbá ṣàlékún dáadáa ẹ̀yìn náà bákan náà kí iléeṣẹ́ rédíò bond fm àti àwọn alágbàtẹ̀rù wọn lórí ìgbàláyè tí wọ́n ń fún ètò hadiyu nabi sallallahu alayhi wa sallam àti ṣe takuntakun tí wọ́n ń ṣe abẹ́láwọn ọba subhanahu wa ta'ala kọ́ mọ́ṣà ṣe rọrùn fún yín láti mọ̀ túbọ̀ máa gba òdodo láàyè àti láti mọ̀ pé àwọn èèyàn síbi tí ọlọ́run ọba àti ibi tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fẹ́ àwa kí àwọn afá wa àwọn tó ṣe wípé láti ọdún tó ti pẹ́ òun náà ni a ti ń gbóhùn wọn tí wọ́n ti ń ṣàlàyé ẹ̀sìn fún wa lórí ètò hadiyu nabi ìmọ̀nà nabi àwọn náà ni fadila tó sheikh abu musab ibrahim ibn saleh ọ̀gánijà hafidhahullahu wọ̀rọ̀ ah mudiru ilé kéwù máa tawhid wa sunna abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala kó mọ́ ṣàjẹ́ kẹ́mi bàbá gùn fún wa kó mọ́ ṣàbá ṣàlékún dáadáa wọn kó mọ́ ṣàbá ṣàlékún ìmá wọn kó mọ́ ṣàbá ṣàlékún àláfíà wọn. èyí tí wọ́n fi bá wa sọ̀rọ̀ ní àárọ̀ ọjọ́ tèní abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala ẹ̀mí wa tó rí bẹ̀rẹ̀ ramadan ọdún ni kó mọ́ ṣàjẹ́ kí a rí ìparí rẹ̀ ká tún wá ṣe ọ̀pọ̀lọpọ̀ àìmọye ọdún láyé èyí tí wọ́n fi bá wa sọ̀rọ̀ òun náà ni almubahatu walmakruhatu fi sọ́wmi ramadan kí làwọn nǹkan tó tọ́ tá a lè ṣe kí làwọn nǹkan tí ò yẹ ká ṣe nínú àwẹ̀ ramadan tá a wà yìí òun ni wọ́n fi ní ìbánisọ̀rọ̀ pẹ̀lú wa فليتفضل الشيخ مشكورا مأجورا بسم الله الحمد لله الذي أسبق علينا نعمه والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وعلينا أجمعين أقنفون ألم وبا ọba tí ó tún sọ wa dídéde àkókò yìí pàápàá jùlọ tó sọ wa láti ọdún tó lọ tó sọ wa di ọdún yìí tuntun ni a máa jẹ́ kan nínú àwọn mùsùlùmí tí wọ́n tún máa sẹ̀mí di àkókò yìí kọ́lọ́wọ́n ọba subahana wa ta'ala kọ́mọ́sá àjẹ́ a máa gbé ìgbésí ayé dáadáa ìgbésí ayé islam gbogbo àtà bá ń bẹ láyé rọmọdọ́nà ọdún yìí náà ni a tún bẹ̀rẹ̀ yìí ọlọ́wọ́n ọba mọ́sàjẹ́ kí ẹ̀mí kọ́ rẹ́yìn oṣù gbogbo àwa tá a gbà lọ́nà tí ó dáa lọ́nà tí ọlọ́wọ́n bọ́ yọnu sí ọlọ́run mọ́sá ṣe nírọ̀rùn fún wa láti tóbi ọlọ́run ọba àlá. inṣàlá èyí tí a fi máa bára wa sọ̀rọ̀ ní àárọ̀ tòní òun náà ni tí wọ́n ti pe àkọlé rẹ̀ ní almubahat walimakruhat fi sọ́wọ́mi ramadan àwọn nǹkan tó ṣe pé ọlọ́run ọba yọ̀ǹda rẹ̀ n ń pè ní mubahat òun ni àwọn nǹkan tó ṣe pé islam yọ̀ǹda ọlọ́run ọba aláyọ̀ǹda rẹ̀ fún wa nípa pé a lè máa ṣe lásìkò tá à ń gbàwé rọmọdánù lọ́wọ́ tó ṣe pé àwọn nǹkan yìí yóò padà máa léde sí pé ìrọ̀rùn ni ó tún máa jẹ́ fún wa lérí ọ̀wẹ̀ tá à ń gbà torí pé ọlọ́run ọba subahana wàtàhálà tó dá wa tí ó sì gbé ẹ̀sìn ìsìláàmù yìí kalẹ̀ kò gbé e kalẹ̀ ní kó lè bá a fi ìnira kàn wá lára torí pé ọlọ́run ní wàá mẹ́jọ àlà aleikum fi dín ní mini haraj ọlọ́run ní ẹ̀sìn ìsìláàmù tẹ́ rí yìí fi ìnira kàn yín bẹ̀ bó ṣe lè kọ́ ma ìdẹ̀kùn náà ni mò ń wá fún yín látara àdẹ̀kùn tọ́lọ́wọ́n bá láà ń wá fún wa yìí náà ló tún fi yọ àwọn àyè kan lẹ̀ fún wa nínú tó jásí pé ní yóò tún jẹ́ kí àwẹ̀ rọrùn fún wa bó tẹ̀ jásí pé ní wàlákìnnà akitara nẹ́ẹ̀sì láyà àlẹ́mùn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a fẹ́ sọ yìí àgọ̀rọ̀ àwọn èèyàn mọ́ nítorí pé ọ̀gọ̀rọ̀ wọn ni wọn sún mẹ́sìn wọn ò sì bá wọn tí wọ́n sún mẹ́sìn wọn ò bá wọn sí papọ̀ wàápá jùlọ àwọn àfa àtọ́lọ́wọ́n bá jogún fún wa ní ìlú wa ọ̀gọ́rọ́ wọn ní àwọn tó ṣe pé wọn ò ní kàkún sọ́rọ́ ẹ̀sìn bó ṣe tọ́ àti bó ṣe yẹ ni eléyìí ò jẹ́ káwọn èèyàn mọ àwọn nǹkan tó ṣe pé kíni tó jẹ́ ìrọ̀rùn fún wọn nídìí ọ̀rọ̀ ìwé ẹ̀sìn wọn pàápàá jùlọ èyí tá àti ẹ̀wà ńlẹ̀ lọ́wọ́ ìtọ́ ń ṣe ọ̀rọ̀ ààwẹ̀ ramadan bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan kan bẹ tó ṣe pé ẹ̀sìn ọ̀fẹ́ ká máa sún mọ́ ó ṣe ṣe pé kí àwọn nǹkan yìí kọ́ máa kó bá wa níbi ọ̀rọ̀ àwẹ̀ wa èyí mi tiẹ̀ padà lè léèdì sí ibi ba àwẹ̀ wa jẹ́ fún wa torí ìdí eléyìí la fi fẹ́ ka díẹ̀ fún wa nínú àwọn nǹkan tó ṣe pé islam yọ̀ǹda rẹ̀ fún wa bí ká ṣe àtàwọn nǹkan tí islam ọ̀fẹ́ ká débẹ̀ tó ṣe pé ó ṣeé ṣe ní kọ́ ba àwẹ̀ rọmọdọ́nà wa jẹ́ torí ìdí eléyìí àkọ́kọ́ náà àwọn nǹkan tí a fẹ́ kà fún aláwẹ̀ tí islam yọ̀ǹda rẹ̀ tó ṣe pé tábà mubahu nínú ẹ̀sìn wa ìtumọ̀ rẹ̀ ni pé béèyàn bá ṣe mùbáhù ni kò ní láadá kò sì lẹ́sẹ̀ àmọ́ tó bá jẹ́ kó bá so nǹkan mọ́ nǹkan kan nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn èyí tó ṣe pé ẹ̀sìn pàtàkì rẹ̀ àbí ẹ̀sìn fẹ́ ká ṣe àbẹ́sìn pé lọ́rọ̀ yẹn tí mùbáwò bá so papọ̀ mọ́ nígbà náà ni mùbáwò ọmọ jẹ́ nǹkan tó ṣe bí kíni yóò máa jẹ́ pé yóò máa ní ìdájọ́ ní tó so pọ̀ mọ́ yẹn. àmọ́ pìlẹ̀ tí wọ́n ń pè ní mùbá òun ni pé kò ní láadá láìkọ́ bá àléhi wọ̀là thawab kò sí ẹ̀sán kò dẹ̀ sí ìyà ní orí ẹ̀ nípìnlẹ̀ rẹ̀ tabadẹ sọ pé mọkìròwò mọkìròwò ní nǹkan ìtumọ̀ rẹ̀ ni pé mẹ́tàdákàwó imtithalan ẹnikẹ́ni tó bá fi ilẹ̀ tí ò ṣe nǹkan tí ìsìláàmù ní ọmọ ṣe yẹn tabadẹ mọkìròwò ìyàtọ̀ ń bẹ láàrin rẹ̀ sí haram àbí muharram tọ mọkìròwò kéré sí ìtọ́ba jẹ́ haram àmọ́ mọkìròwò náà àfẹ́ ẹni tó bá wá ṣe é ẹni tó bá fi ilẹ̀ tó ṣe ń torí tọ́lọ́wọ́n ọba pé ìyìn ní ṣe kí ní ìyìn torí tọ́lọ́wọ́n ọba á san lẹ́sàn ẹni tó bá wá kó sí ni tí èyí ṣe pé ó bá lédi rẹ̀ síbi àwọn nǹkan tó burú jù àbáwọn nǹkan míì tó jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn àbáwọn nǹkan míì tó ṣe pé èèwọ̀ ni kó ṣe tí ọba ti lédi rẹ̀ síbẹ̀ tó bá ṣe kọ́ mọ̀ pé òun ò ní gba ẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subahánahu wàtàhálà. àkọ́kọ́ nínú àwọn nǹkan tí islam yọ̀ǹda fún aláwẹ̀ pé ó lè ṣe tí gbogbo wa bá wò á rí i pé táláwẹ̀ bá ń gbàwẹ̀ tó bá ti dákẹ́ látàárọ̀ tó tí ò rí nǹkan kan wọnú ẹnu rẹ̀ ẹnu rẹ̀ ó padà gbẹ àwọn ó dọ̀kọ́ padà máa jáde tó islam wá ṣe fún ó wá ṣe nírọ̀rùn fún gbogbo ẹni tí máa ń gbàwẹ̀ àtẹni tí ó gbàwẹ̀ nípa pé ká máa rún pákó ká máa rún pákó ló fi jẹ́ pé nínú nǹkan tí ẹ̀sìn fi tó fi tó mú wá fún wa tá à mú wá fún wa òun náà ni pé àṣewákò lè sọ o lè ṣe kínní o lè rún pákó ní ọ̀sán ramadan ara àwọn èèyàn kan lónìí tó ṣe pé eléyìí yóò jọ wọn lójú wọn kékeré ìwé tó ní kéèyàn máa rún pákó lọ́sàn ramadan bí gbàtà àwọn èèyàn ti jẹ àwọn èèyàn ò sí nǹkan kan o torí pé anabi muhammad sallallahu alayhi wa sallam ó ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ èyí tó rinlẹ̀ nínú bukhari àti muslim nípa pé ó ní tí ì bá ṣe pé òun anabi muhammad sallallahu alayhi wa sallam láwùlà àni àṣọkọ alẹ́ ummeti la amarituhun bisiwaaki inda kulle òun ọ̀fẹ́ gbé ìnira bá àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọlẹ́yìn òun ni òun ọ̀bá pa wọ́n láṣẹ kí wọ́n máa rún pákó gbogbo bàtán bá ti fẹ́ sàlùwàlá ẹ wàá rí i pé à ń sàlùwàlá nínú àwẹ̀ à sì máa ń ṣe ní ẹ̀yìn àwẹ̀ eléyìí lọ́fà tó fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni ìsíwájú wa wọ́n mú eléyìí ní ọ̀kúnkúndùn ni wọ́n sì máa ń ṣe é àná umar ọmọ khatob ìkànnú àwọn tí wọ́n jẹ́ tábìí olóhùn ò rí ẹnìkan máa rọ àìtò àhàdà àdùwàmọ̀ sí wàá kán wàhùwà sọ́ọ̀hìmù min umar bin khatab olóhùn ò rí ẹnìkan tó ṣe pé ọwọ́ agbájúmọ́ ó dún ní má pé kọ́ máa rún pákó lásìkò tí ń gba àwẹ̀ lọ́wọ́ tó ju umar ọmọ khatab lọ torí ẹ ìrẹ bàbá àti ìyá àti ìrẹ bọ̀dá wọ àbúrò tó ń gbọ́ mi tó ṣe pé ọ máa rí àwọn tó ṣe pé wọ́n rún pákó lọ́sàn-án rọ̀mọ̀dánà ó rí wọn sí aláṣejù àbó rí wọn sí ẹni tó ṣe pé wọn ò tiẹ̀ mọ tí wọ́n ń ṣe àbí wọn ò tiẹ̀ gbẹ́sìn yìí ká mọ̀ pé islam yọ̀ǹda eléyìí fún wa tọ̀ eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí islam yọ̀ǹda fún wa asọ́hìmù yusufi hujunuba ẹni tí ń gbé àwẹ̀ kò sí tó burú rárá tírú ẹni bẹ́ẹ̀ ni tó ṣe pé tọ́ba tọ́ba tírú ẹni bẹ́ẹ̀ ni tó ṣe pé tọ́ba tọ́ba súnmọ́ ìyàwó rẹ̀ tọ́wá jí gbà tó súnmọ́ ìyàwó rẹ̀ ní òru ramadan ó súnmọ́ ìyàwó rẹ̀ lóru ramadan ọwọ́ adé pé ńgbà tó súnmọ́ ìyàwó kọ̀ wá láǹfààní àti ìwẹ̀ ìgbà tí ọ̀tá jí sí báyìí àsìkò òun ti tó àṣùbà àti tó àbáṣùbà àti ẹ̀ ti ń lọ tó wá tají irú èèyàn báyìí ni ǹjẹ́ ìsìláàmù gbà láàyè pé kó kó sùn di ẹ̀yìn ìgbà tí àlùfájàre ti yọ tó ṣe pé táyé fàjàrí bá wá yọ ní yóò ṣe wàá lọlé ìwé lẹ́yìn gbà yẹn eléyìí ni tí ó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bóyá yẹn máa máa ṣe é ni àbí ó tiẹ̀ kanlẹ̀kanlẹ̀ ṣẹlẹ̀ sí eléyìí ò burú yọkàn lọ wẹ̀ ni yóò sì lọ kírun. ìyá wa aisha àti ìyá wa musalama ó ní anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó máa ń súnmọ́ àwọn ará ilé rẹ̀ tí ó jásí pé ní yọ padà lọ́sùn àbí kó jásí pé ní àsìkò àlùfájàrí yọ yọ lẹ́yìn ìgbà yẹn lànà ìbẹ̀rẹ̀ ṣe wà lọ́wọ́ yóò sì máa kọ̀tínú àwẹ̀ rẹ̀ lọ àjẹpẹ́ eléyìí náà ní lára ti àlè lára tí a tún lè ṣe tí ó ṣe pé ìsìláàmù yọ̀ǹda rẹ̀ fún wa òun náà ni tá a máa ń pè ní alhijama n tá a lè pé tó lè tètè yíwájú òun ni ká sọ pé èèyàn dégò kí wọ́n gba ẹ̀jẹ̀ jáde nínú ara àyàn láti gba àwọn ẹ̀jẹ̀ tó ṣe pé ọjọ́ àwọn ẹ̀jẹ̀ tí ọ̀dà kí wọ́n fà jáde kúrò nínú ara àyàn anabi wa muhammad sallallahu alaihi wa sallam a máa ṣe eléyìí lásìkò tí ń ṣe kínni tí ń gbàwẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú àkọọ́lẹ̀ ẹnìkan à ń pè ní sábìtù albanani ọ sọ fún anas ọmọ malik pé akuntun takarahu na lixijama lè sọ́hìmì alẹ́ ahadi rasulillahi sallallahu alayhi wa sallam kọ́ọ̀lá la arákùnrin yìí sọ fún anas ọmọ malik sí eré anas sí lásìkò anabiwa muhammad sallallahu alayhi wa sallam sí ẹ̀yin sọ̀hábà anabiwa muhammad ṣe é máa tako pé káwọn èèyàn kí wọ́n gbẹ̀jẹ̀ jáde lára wọn láti fi ṣe ìwòsàn ṣe é máa tako abẹ́ kì í tako anasọ̀mọ́ malik nínú o àwọn ò kì í tako o àyàfi tó bá jásí pé ní ilamina ajele dọ́ àyàfi tó bá jásí pé ní èèyàn tó bá gbẹ̀jẹ̀ jáde lára rẹ̀ yóò kó pé kí ara rẹ̀ ó wíkì kò ní jẹ́ kó lókun lára tí máa ń gbàwẹ̀ lọ́wọ́ tó bá gbẹ̀jẹ̀ irú eléyìí nìkan la máa ń takò tó túmọ̀ sí pé kí wọ́n gbẹ̀jẹ̀ ìjáde lára wa kí wọ́n fi ṣèwòsàn fún wa lásìkò ramadan eléyìí kìí ṣe nǹkan tí ó burú rárá rárá bí ó ṣẹlẹ̀ òkọ́ ma nínú tó tún jọmọ́ báyìí tí a lè fojú wò tí a lè máa ṣe òun náà ni pé ẹ̀ẹ́dì pínpà míì lọ́sípítà ni wọ́n máa fẹ́ gba ẹ̀jẹ̀ lára wa náà ní hospital wọ́n máa fẹ́ gba ẹ̀jẹ̀ lára wa bóyá wọ́n ní bóyá bóyá wọ́n náà nídìí ẹ̀jẹ̀ fẹ́nìkan nínú àwọn èèyàn wa tọ́rẹ̀ ni àbí ìyàwó wa tí ó lóyún ni wọ́n fẹ́ gba ẹ̀jẹ̀ tán bá gbà fún lásìkò tá à ń gbà rẹ̀ lọ́wọ́ eléyìí kò sì ti ọ̀tà kò nínú ẹ̀sìn wa tí ń jẹ́ islam lára tí sẹ̀rí àtúnyọ̀ǹda rẹ̀ fún wa tí àtúnfẹ́ pera sákèésí rẹ̀ bí yẹn bá ń gbà rẹ̀ lọ́wọ́ tóun bá mú dáadáa tó mú dáadáa tó ń gbẹ tí wọ́n ń gbẹ́ àbí òun ti pa ó wá ti wíìkì kọ̀mọ́ tí ó sì máa kò sí tó burú tó bá rí omi tó bá ní swimming pool kọ́ lọ bẹ́ sínú rẹ̀ kọ́ wẹ̀ kó sinra dáadáa tó bá sì rí odò kọ́ bọ́ bẹ́ẹ̀ kó sinra tó bá sì jẹ́ kó omi náà ni ó sì sẹ́rí ni islam ò tako eléyìí torí pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní nínú ìṣe rẹ̀ ọ̀rọ̀ yìí ń bẹnu musnad imam ahmad ìsìn bẹnu muata imam malik bákan náà ń bẹnu sunanu abi dahud pé anabi wa muhammad kánà yasubu ala rasihi alma anabi a máa dami sí orí rẹ wàhùwà sọhimun nígbà tí ń gbàwẹ̀ lọ́wọ́ minala atọ́sí aw minala har anabi a máa dami lásìkò tí ń gbàwẹ̀ lọ́wọ́ nítorí pé ti gbẹ́ gan àbí nítorí pé òòrùn mú gan anabi a ṣe eléyìí torí ẹ̀wọ̀ mùsùlùmí má ṣàṣejù má sì ṣe rẹ̀ léṣe ẹ̀sìn yìí ẹ̀sìn rọrùn ni ìnàlá yorí ìdòbí kùmọ̀lẹ̀ yóò sọ̀rọ̀ wọ̀lá yorí ìdòbí kùmọ̀lẹ̀ yóò sọ̀rọ̀ ọba tẹ́ẹ̀rí ìdẹ̀kùn ní ń wá fún yín níbi ẹ̀sìn yìí o kò wá ìnira fún yín báwo ẹ bá ń gbọ́ lójú méjèèjì tó ọ̀gbádùn tó ti wí kí lọ yí mi sára eléyìí ọba rẹ̀ rẹ jẹ́ lópin ìgbà tó ọba ti da mi sẹ́nu kọ́ wá gbé mi ọ̀sì eléyìí ọba kò àwẹ̀ rẹ̀ jẹ́ rárá torí ẹ̀ kí a wòye sí eléyìí lára tí a lè máa ṣe ni nínú àwọn nǹkan tá a tó fẹ́ pe àkíyèsí wa sí tọ́tọ́tọ́ fún aláwẹ̀ láti máa ṣe òun náà ni tàhálélò dàmí kí wọ́n gbẹ ẹ̀jẹ̀ lára wa kọ́ fẹ́ fi tẹ́sì ẹ̀jẹ̀ tá a fẹ́ fi tẹ́sì afẹ́fẹ́ tẹ́sì ẹ̀jẹ̀ náà máa ń ṣe blood test tí wọ́n máa ń ṣe wọ́n lè ẹni tí ń gbà rẹ̀ lọ́wọ́ wọ́n lè gbà lára rẹ̀ kò sí tó burú ń kọ́ bá àwẹ̀ rẹ̀ jẹ́ bákan náà tí èèyàn bá ń gbà rẹ̀ lọ́wọ́ táàrẹ̀ kan bá mu àbí kejì tó bá ṣẹlẹ̀ sí kò sí tó burú kọ́ gba abẹ́rẹ́ sínú ara rẹ̀ tí lópin ìgbà tí abẹ́rẹ́ yìí tí ìbá ti ṣe abẹ́rẹ́ tó dípò oúnjẹ eléyìí náà kì í ṣe tí ó burú lára àwọn nǹkan tí aláwẹ̀ tí islam tó ń yọ̀ǹda fún tí ó lè ṣe a máa ń pín kíní kan ní ìhélà èyí tó ṣe pé àwọn tí wọ́n bá ní tí wọ́n bá ní ikọ̀ asthma wọ́n máa sábà fi sí mú wọ́n máa ń fi sí ẹnu wọn eléyìí náà ní kò ba àwẹ̀ jẹ́ torí pé àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ìlera lásìkò yìí wọ́n ní kíní yìí tán bá kàn sí fin kò ní kọjá nù bí igbá àyà wọn báyìí kò ní dénú okùn níta sì mọ̀ pé nítorí bá nù àwẹ̀ jẹ́ náà ní tó bá dénú ikùn wa gangan torí ẹ̀ ẹni tí máa ń lo ìhélà tí ó jẹ́ sí pé ní ẹ̀yìn sì ń gbá àwẹ̀ lọ́wọ́ eléyìí ò ba àwẹ̀ rẹ̀ jẹ́ nínú àwọn nǹkan tí a tó fẹ́ pè wá sákìyèsí rẹ̀ àwọn òògùn kan bẹ tó ṣe pé bóyá àwọn oògùn tí wọ́n fi ń tírìtì igbá àyà ni tó fi ń tírìtì áàtì eh, ni ìyẹn ni pé ọkàn ọmọnìyàn nígbà tí èèyàn bá ní àwọn àrùn eh, kan nú ọkàn àbí àárẹ̀ kan bá ń ṣe nú ọkàn àwọn dókítà wa máa fún wa ní oògùn gbà míì pé ká fi sí abẹ́ ahọ́n wa ká fi sábẹ́ ahọ́n wa pé oògùn yóò ṣe kí ni ní trade wọnú ara wa irú eléyìí náà ni kò ba àwẹ̀ wa jẹ́ torí pé àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ìlera wọ́n ní pé oògùn yìí ta bá ti fi sẹ́nu kò ní wọnú lọ yọ gba tró bí ẹnu wa yẹn direct yọ lọ wọnú ẹ̀jẹ̀ ni yọ lọ wọnú ẹ̀jẹ̀ ni so kò sí pé yọ wọ inú obìkun wa tá à ń jẹun sí ma èyí tá a bá jẹ sínú okùn tá à ń jẹun sí òun lọ jẹ pé yóò kó láti inú okùn yọ lọ sínú liver tó bá kó nu liver yọ wà transfer sí ara ẹ̀jẹ̀ àmì èyí tá lásán direct yọ máa lọ sínú ẹ̀jẹ̀ ni kò ní dénú okùn wa torí délé ni eh, àwọn àfáà nínú àwọn àfàkọ̀ọ̀kan ní àsìkò lágbàáyé lónìí nígbà pé eléyìí náà ni kò bá àwẹ̀ wa jẹ́ bí ó ṣe lè mọ́ nínú àwọn nǹkan tí a tún lè wòye sí tó ṣe pé máa ń ṣẹlẹ̀ sí àwọn aláàárẹ̀ lásìkò tí wọ́n bá tiẹ̀ tún gbàwẹ̀ lọ àwọn tí wọ́n gbàwẹ̀ lọ́wọ́ tó jẹ́ pé wọ́n ọ̀rẹ̀ wọ́n nínú ta tún lè wòye sí ògùn kan bẹ tó ṣe pé wọ́n máa fi sí eh, ojú ara àbí kí wọ́n fi sí ìdí bóyá ẹni tí àrùn kan máa ń ṣe tí wọ́n dẹ̀ fẹ́ gbé gbanú ẹnu tí wọ́n á fi sínú ìdí rẹ̀ bí kò fi lè ní àlàáfíà eléyìí náà ní kò sí tó burú fún aláàwẹ̀ kò sí kẹ́ni kó lo oògùn yìí lásìkò gbà tí ń gba àwẹ̀ lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tí ń máa ṣẹlẹ̀ nínú àwọn nǹkan tí a tún máa pera sákìyèsí rẹ̀ tá a tún lè ṣe lásìkò wà tá à ń gba àwẹ̀ lọ́wọ́ tó ṣe pé islam yọ̀ǹda rẹ̀ fún wa onílàdá kò sì lẹ́sẹ̀ láwọn àsìkò yìí òun náà ní ká létí rò kò sí tí ó sì fún ojú rẹ kò ní sí ẹ̀ka fún àwẹ̀ rẹ máa létí rò lásìkò ramadan kódà tó bá jásí pé ní ìwọ tí ojú ń dùn ni àbí ìwọ tí etí ń dùn tó bá láǹfààní àti lo eye drop àbò ní àǹfààní àti lo eye drop láti ojú rẹ kódà kọ máa gbóòórùn tẹ́sítì rẹ̀ nínú ọ̀nà fún rẹ̀ eléyìí ọba àwẹ̀rẹ̀ jẹ́ torí pé kíni kò wọ kò gba bi tí a máa gbà fi jẹun dàrẹ́ẹ̀tì kò gba bẹ̀ wọlé bákan náà kò gba inú imú tí máa gbà láti torí pé imú wa ihò yẹn já máa ikùn wa kò gbabẹ̀ wọlé nígbà tí o ti gbabẹ̀ wọlé yìí tó jẹ́ pé kò tún wá lọ dó sínú ikùn bí tá à ń jẹun sí eléyìí nì èyí tí àwọn àfa sọ lágbàáyé ni pé kò bá àwẹ̀ jẹ́ alimami ibn taymi arahimahulọ ọ sọ̀rọ̀ lérí ntànpẹ̀ ní e, tànpẹ̀ ní alìtìhálù yẹn ní bí káfíntì rẹ̀ sọ́jú ó ní eléyìí nì nínú tíra àwọn tí wọ́n pè ní akíkọ̀tù siam wọ́n ní eléyìí nì kò sí ti ó burú rárá wọn ní bákan náà ni àwọn nǹkan tá a bá tọ́ sí ẹnu ni àbí àyìn tá a bá tọ́ sí ojú ni lópin ìgbà tó ṣe bẹ́ẹ̀ kíni kò bá ti wọnú kan wa lọ wọn ní àwọn nǹkan yìí àwọn náà ni wọn ò ba àwẹ̀ jẹ́. bákan náà lára àwọn nǹkan tí a tún fẹ́ pera wa sákìyèsí rẹ̀ tí a tún lè ṣe ìyẹn lè máa gba àwẹ̀ lọ́wọ́ ìyẹn lè máa gba àwẹ̀ lọ́wọ́ kọ́ wa jẹ́ pé ó ní bùkátà sí pé bóyá kí wọ́n tírìtì eyín rẹ̀ bóyá eyín ń dùn bóyá eyín ń dùn kó wọ́n fẹ́ yọ eyín rẹ̀ àwọn tí akokoro máa mú kòkòrò máa mú kò sí tó burú lọ́sàn rọ̀mùdánì kí wọ́n yọ eyín fún ọ kò sí tó burú wọ́n yọ eyín fún ọ ó ti ń àbí ẹni tó fẹ́ rajà bóbìnrin tó fẹ́ rajà ni wọ́n fẹ́ ra gàrí ni kò wá fẹ́ mọ̀ bóyá gàrí yìí kan àbí kọ̀ọ̀kan bó ṣe rí lẹ́nu ó sì ń gbàwẹ̀ lọ́wọ́ eléyìí ò burú láti fi sẹ́nu kò wò ó wò kò fi lè mọ̀ bóyá bóyá kan àbí kọ̀ọ̀kan kó dẹ̀ tú dànù padà eléyìí nì lára nǹkan tí ẹ̀sìn sọ ni. àwọn sálàfù wa wọ́n ní eléyìí ò burú ibùdó ọmọrò di ọlọ́ọ̀tà tẹ́sítì rẹ̀ wò ká sì tú dànù padà pàápàá jùlọ bóyá ẹni títí ẹ̀ wọ́n á dáná lọ́wọ́ tó fẹ́ mọ̀ bóyá oúnjẹ yìí níyọ̀ àbò ní mangi kọ́mọ́ bá wàá bó jẹ́ kó tó di pé àsìkò sínú tó eléyìí ni islam yọ̀ǹda rẹ̀ fún wa ẹ jẹ́ kí a dá eléyìí dó báyìí nítorí àsìkò kí a wọnú nǹkan míì pọ̀ ká tó máa lọ láàrin ìgbà tá à ń sọ lẹ́ẹ̀kan mo rántí kíní kan pé pàtàkì níbi ká yọ eyín wa pé a bá fẹ́ yọ eyín wa kò sí tó burú ní ọ̀sán rọmọdán pé bá wa jẹ mo rántí kíní kan tí mo rò pé bó jẹ́ pé kò bá àárín yìí lọ dáadáa àmọ́ lára àǹfààní náà ni. àwa tí a jẹ́ sí pé ní a máa ń ṣe yín mọ́kà tá a máa ń ṣe yín mọ́kà tá a máa ń fi sẹ́nu a ẹ dákun à ń fi àsìkò yín rọ gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀tẹ̀yìn bàbá wa ẹ̀tẹ̀yìn àáfàá tó ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn òye yín ẹ̀yin náà lọ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ìlera lónìí kẹ́ ẹ lọ bí wọ́n kò sí ti ń jẹ́ yín mọ́kà tọ́ tó bá ti wàá gbà pé tiẹ̀ wọ́n á ń bẹ náà nì tọ́ ntí àwọn onímọ̀ ìlera ò ní àwọn tí wọ́n ti mọ̀ ní pé tí wọ́n sọ ni pé tẹ́ ẹ bá ti fi eyín yẹn síbẹ̀ omi ò lè ráyè penetrate wọ inú eyín yẹn kọ́dà yìí tọ́gun ò lè láǹfààní àti máa wọ bẹ̀ bẹ́ẹ̀ sì ni tá a bá da mi sẹ́nu ni ọ yẹ kọ́ wọ bí inú eyín wa lọ nítorí pé ara ń tọ́lọ́wọ́n bá láàánú ìdí ń bẹ́nu bí ìgbà téèyàn bá tọ́ píǹtì sọ́wọ́ ni tó wá lóhun sálùwàlá píǹtì yẹn ò ní jẹ́ kó ọ wọnú ọwọ́ rẹ̀ torí irú ẹni tó tẹ́tù bí ìsáwá lásìkò ní àlàkò lálùwàlà bẹ́ẹ̀ náà ni wọ́n tó ṣe pé eyín mẹ́ka ló fi sẹ́nu ọ̀wá ń ṣe àwọ̀sàlùwàlà ó lálùwàlà o torí pé omi yẹn eyín yẹn ò ní jẹ́ kí kómi ó débi tí ọlọ́run fẹ́ kó dé nínú ẹnu rẹ̀ mo rò pé a gbọ́ ilé yìí. a nínú àwọn nǹkan tí a fẹ́ ká ṣe rárá lásìkò tí à ń gba àwẹ̀ lọ́wọ́ àtàrà mú eléyìí wá nítorí àsìkò wa tàbá wàá rí i pé ọjọ́ ti lọ púpọ̀ nínú àwọn nǹkan tí a fẹ́ ká ṣe tí ẹ̀sìn kọ̀ lásìkò gbà tí à ń gbà rẹ̀ lọ́wọ́ nínú ẹ̀ ní àwọn nǹkan ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tí máa ń ṣẹlẹ̀ lásìkò tá a bá ń kírun tàràwì lọ́wọ́ ìbẹ́ náà àwọn mùsùlùmí tó ṣe pé òun ni tó bá fẹ́ ké tàràwì tiwọn ní tàràwì mọ́jọ́ òsìngbà ni wọ́n máa ń kí kí mo pé jẹ̀mọ́ tàràwì mọ́jọ́ òsìngbà àwọn làwọn máa ń kí ẹlòmíín bẹ bóyá bíi tẹ́tí ń tajà ni wọ́n láwọn fẹ́ kírun káwọn tó lọlé seven thirty òun ló ti gbẹnu dùn ẹ ní ẹ ní ìṣá ìbèrè tà sí pé ẹ wà ní asámú torí bí yorùbá kí ìṣá ìdájọ́ lọ kásámú bí ẹni tí ń ṣe rẹ̀ ló fò ni so ẹ lè ṣe bẹ́ẹ̀ ẹlòmíín wá ń bẹ lẹ́rìn tó ṣe pé àsìkò tí ó yẹ kó kírun náà ní òkè àsìkò tó yẹ kó kí náà ní òkè àmọ́ asámú yìí rọ́ṣirọ́ṣi ni rọ́ṣirọ́ṣi ni ọba bẹ̀rẹ̀ báyìí láàrin láàrin láàrin ìṣẹ́jú mẹ́wàá yóò àbí ọba kí bá dàdá báyìí múndé hamẹ́ta ní aláwọ̀ akọ́bárò bẹ́ẹ̀ni bá kaba tí a sinmi fati ayé aláhìírọ́ bí kọ́mọ́ tó ká sí bá ní aláwọ̀ akọ́bárò tọ́ba mọ̀ kúrò ní tàràwì kí má wulẹ̀ kí irun tó lóore jù òun ni èyí tí ìdúró rẹ̀ bá pẹ́ jù anabiwa muhammad sallallahu alaihi wa sallam ni ọ̀sọ̀ eléyìí afẹ́ká sí àkíyèsí eléyìí dáadáa nítorí pé lára àwọn nǹkan tó ṣe pé kíni tí ò ní jẹ́ ká láǹfààní ká ní ládàá sí àwọn irun wa nìyẹn bákan náà lára tá a tó fẹ́ pàkíyèsí wa sí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a bá bẹ̀rẹ̀ rọ̀mọ̀dọ́nà báyìí wọ́n máa ń ṣiṣẹ́ olóore wọn ó kí tàràwí wọn ó sì gbogbo àwọn ṣẹ́ dáadáa àmọ́ tí rọ̀mọ̀dọ́nà bá ti lọ ní àbí tí rọ̀mọ̀dọ́nà bá ti wọ́n ń parí lọ ní tí bá ti ń tóbi twenty lásìkò tó tiẹ̀ tó ń lóore jù lásìkò rọ̀mọ̀dọ́n wọn ò ní ṣe kíni wọn ò ní kí tàràwí mọ́ ẹ̀rí ní sì bá ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ yìí mọ́ láṣẹ́ ọmọ ọkùn tí àwẹ̀ bá ti ń dàrin báyìí mọ́tíláṣí ò ní kún mọ́ eléyìí àfẹ́kọ́sẹlẹ̀ nínú rọmọdán lára tí ẹ̀sìn kọ̀ ni kí a gbìyànjú àwọn tá a jẹ́ mùsùlùmí kí a ṣe àkíyèsí eléyìí lára àwọn nǹkan tá a tó fẹ́ ká sí lásìkò rọmọdán òun ni pé àwọn èèyàn kọ̀ọ̀kan ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní wọn ò fẹ́ mọ̀ nípa ìdájọ́ tó bá rọmọdán náà lọ wọn ò lọ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ eléyìí kọ̀ dá o ká sì lọ mọ̀ pé ìgbà kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn pàápàá jùlọ nípa ẹ̀sìn tó sì pé ó ti dọ̀rọ̀ yẹn léwa lérí eléyìí ni í ṣe àlámọ̀ dáadáa fún mùsùlùmí yẹn eléyìí ọmọ wa fa kéèyàn máa kó sí àwọn nǹkan míì èyí tó ṣe pé tí ọ̀yẹ́ ni ọmọ ìdájọ́ àwọn nǹkan tó ba àwẹ̀ jẹ́ àwọn nǹkan tí ò ba àwẹ̀ jẹ́ òtí yóò wa kó sí àwa ní lóòótọ́ ẹlòmíì lè má kó sí àwọn nǹkan míì tó àìmọ́mọ́ rẹ̀ yẹn kò dáa tó kò dáa tó ẹlòmíì màsìkò tá à ń sínú kò sì màsìkò tá sí kíni tí sáàrì máa máa máa stọ́ọ̀pù eléyìí náà ni a kìí ṣe nǹkan tó dáa kámà pé gbogbo ẹni tó bá gbẹ́sìn rẹ̀ yìí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní man yóò di lọ́hùn bí ìkọ́ irán ìfọ́kẹ́ òfin dín ẹnikẹ́ni tọ́lọ́run bá bá gbé dáadáa rò yóò fún lágbọ̀ọ́yé ẹ̀sìn ó túmọ̀ sí pé ẹni tọ́lọ́run bá ro dáadáa rò kò ní lágbọ̀ọ́yé ẹ̀sìn rẹ̀ kò ní lágbọ̀ọ́yé ń tọ́jẹ́ pàtàkì nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ lára àwọn ntí ẹ̀sìn tó yọ̀ǹda fún wa tó fẹ́ ká ṣe àti àti ẹ̀sìn tó fẹ́ ká ṣe tá a kọ̀ fún wa tá a fẹ́ ká sán mọ́ òun náà ni pé àwọn tó ṣe pé wọ́n jẹ́ ẹni tí wọ́n láǹfààní àti gbàwẹ̀ àwọn tí wọ́n láǹfààní àti gbàwẹ̀ bí ẹni tó lóyún bí ẹni tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kọ́ wá jẹ́ pé irú àwọn ẹni yìí wọ́n mọ̀ wá lọ ṣàfihàn àìmọ́gbàwẹ̀ wọn fáwọn èèyàn níta ìyẹn ni pé ìta ti mọ̀ wá jẹun káwọn èèyàn pé tó eléyìí ọ̀bà mu ìsìláàmù ọ̀fẹ́ tọ́ba ti rọrùn fún ọ láti pa oúnjẹ rẹ mọ́ káwọn yẹn mọ́ pọ̀ gbà rẹ̀ òfin da torí pé bígbà tó ṣe pé àwọn tó ṣe pé wọn ò ní kan ṣe tẹ́lẹ̀ bígbà tó tó fẹ́ máa encourage wọn nu nínú àwọn nǹkan tá a tún fẹ́ kọ́ ṣẹlẹ̀ fún wa tí islam ọ̀fẹ́ lásìkò ramadan kò fẹ́ ká máa sun kákan máa sun kákan máa gbọ́ àsìkò tó yẹ ká fi yẹn lẹ́fìlà ká kùránì kákan máa wá sun kálá àfẹ́ káwé ó gbò wá islam ọ̀fẹ́ eléyìí islam ò sì fẹ́ ká máa lọ ṣeré bóyá kó máa wá play game nínú sẹ́ẹ̀tì lásìkò tó ń gbà rẹ̀ lọ́wọ́ eléyìí islam ọ̀fẹ́ fún ọ ó ti yẹn torí pé ó lè lédè ẹ síbi aburú àsìkò tá a wà yìí àsìkò tí yẹn máa ń bí sí pẹ̀lú ìjọsìn ọlọ́run ọba subahana wa ta'ala lára tí a tún lè sọ fún wa ni pé ẹni tí tí ó jẹ́ aláàárẹ̀ tí àárẹ̀ yẹn bá ń nílà pẹ̀lú ààwẹ̀ islam fẹ́ kó fi ààwẹ̀ rẹ̀ lẹ̀ àbí olóyún abẹni tí ń fọmọ lọ́yàn tí tí ààrẹ bá ń nílà pẹ̀lú orin islam fẹ́ kí kọ́gbà bákan náà tá a bá ń lọ sí tá bá ń travel tó ti yé táwa rí i pé ká travel pẹ̀lú àwẹ̀ ní yóò máa kó ìnira kan bá wa tàbí kejì islam ò fẹ́ ká tún ṣe kí ni ká ṣe eléyìí náà gbogbo àwọn nǹkan yìí ni ọlọ́run bá subahana wa ta'ala ni kò fẹ́ ká ṣe bó tẹ̀ pé mi ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a sọ yìí ni èyí tó ṣe pé ṣíṣe rẹ̀ ní tá bá ṣe àkànnígba aládàáni àmọ́ tá bá filẹ̀ tá bá filẹ̀ nítorí tọ́lọ́wọ́n ba àgbàládà ìmí ìwà lè lídìí wa ó lè lídìí wá sí aburú ní ọ̀dọ̀ ọlọ́run ọba kọ́dọ̀ ó lè lídìí wá sí ìwà ẹ̀sẹ̀ ńláńlá kọ́lọ́mà subhanahu wa ta'ala kọ́mọ́sá sọ wa kó níbi eléyìí inṣàlá ta'ala á dùn báyìí ní àárọ̀ tòní kọ́lọ́mà subhanahu wa ta'ala kọ́mọ́sá àgbà ní ìjọsìn fún wa subhanakallahumma wa bihamdik ashadu allah ila ila anta asafika tubule. alhamdulilah adúpẹ́ fún ọlọ́run ọba a sì dúpẹ́ pàtàkì fún àwọn mùdírù wa tu sheikh abu musab ibrahim ibn salih ọ̀gánijà kọ́lọ́mù bá kó jẹ́ ká rí wọn pẹ́ a sì dúpẹ́ fún yín lórí orí bàǹtàbàǹtà tẹ́ ṣe fún wa níbi àwọn àǹfààní olówó iyebíye tí owó ṣe é rà tó ṣe pé bá a ṣe ń gbọ́ ọ̀la inú sì ń dùn pé ah, a àṣẹ ń táwa rò pé kò lẹ́tọ̀ tẹ́lẹ̀ àṣẹ tọ́ ni àṣẹ ń táwa rò pé ẹ̀tọ́ ni àṣẹ kò lẹ́tọ̀ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó mọ́ṣábà ṣàlékún ìmọ̀ yín ọ̀rọ̀ nípa àwọn nǹkan tó tọ́ àti tí ò tọ́ nínú ramadan òun ni àwọn nǹkan tí a ti gbọ́ yẹn jẹ́ ká rọ́jú ká mú lò ká mú ṣiṣẹ́ kọ́lọ́wọ́n ọba ọba dẹ́dà kí mọ́ṣà gba rọmọdọ́nà tí à ń gbà ẹ̀kọ́ mọ́ṣà gba lọ́wọ́ ẹnìkankan wa ọyọ́ pàtàkì fáwọn tí wọ́n ń ran ètò yìí lọ́wọ́ lọ́lọ́kùnjọ kan lọ́kùnrin lóbìnrin abẹ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala kọ́mọ́jọ tán lọ́wọ́ yín kọ́mọ́ṣà bá zero eight zero three two four eight zero six one five 080 324 806 15 ẹjẹ́ àtúmọ̀ retí ètò yìí ní àárọ̀ ọ̀la pẹ̀lú ògo ọlọ́run ọba orúkọ tèmi ni musaddiq ibn zakaria ibn saad ọmọ àdúrà àtúmọ̀ pàdé fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.